إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم ورغبا ضوى الترايسات لجاكم وشواج والنبوة محمد صلى الله عليه وسلم آه، إن شاء الله أسمى تسواجي تجوى لأي صحيح مسلم أقاني باب وجوب الإيمان بلسانة نبينا محمد صلى الله عليه وسلم إلى جميع الناس ونفصل إلى من لدنه وني إلينا ني ojú kan tó ń sọ nípa wípé ọ̀rọ̀ àyàn òun náà ni ìnígbàgbọ́ sí iṣẹ́ tí a nàbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam ìkí ọlọ́wọ́n bá àlìkí ọlọ́run iṣẹ́ tí gbogbo àgbà ńlá yé ni ọ̀rọ̀ yẹn ní ká nígbàgbọ́ ìkí ọlọ́wọ́n bá àlìkí ọlọ́run tí gbogbo àgbà ńlá yé kì í ṣe wípé ọlọ́run rán sí àwọn lárúbáwá nìkan kì ṣe wípé ọlọ́run rán sí àwọn ìjọ ọ̀sán nìkan eléyìí ọ̀rọ̀ yẹn ní kí ìgbàgbọ́ wa dúró lórí ẹ̀ torí àwọn ẹ̀rí tí ó ń bẹ ń lẹ̀ rẹpẹtẹ nínú alukur'an àti àwọn ọ̀rọ̀ títí ẹ̀ náà sallallahu alaihi wasallam tí ó ń sọ wípé ọlọ́wọ́n bá àlejò lára tí gbogbo àgbáńlá ayé ni àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ti lọ àwọn ànábì tí wọ́n ti lọ àlejò mọ̀kúláṣọ sẹ́ràn ọlọ́run rán ìkọ̀ọ̀kan wọn sí àwọn ìjọ wọn ni ànábì kan pẹ̀lú àwọn ìjọ rẹ̀ ni anabi kan pẹ̀lú àwọn ìjọ rẹ̀ ni ìwà tó dorí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló ti kọ́ lọ́wọ́ náà sí gbogbo àgbà ńlá yẹ kí ni ẹ̀rí fún eléyìí nínú alukur'an suratul a'raf aya one fifty eight ọlọ́ni a'udhu billahi minash shaitanir rajim qul ya ayyuhan nas. إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله الله صوم يرى محمد صلى الله عليه وسلم صوم وكني يا أيها الناس وهو ينيم wúlẹ̀ fún wa gbogbo ẹ̀yin èèyàn inni rasulullahi ilaykum jami'a òjíṣẹ́ ọlọ́run bá ní mo jẹ́ sí gbogbo yín pátápátá ẹ̀rí ni ẹ̀rọ Al-Qur'an wípé ọlọ́run ò rán sáwọn lárúbáwá nìkan gbogbo àwọn èèyàn ọlọ́run fún wa ní ilé ní kó sọ fún wa wípé ọlọ́run sí gbogbo àwọn èèyàn pátápátá ni. bákan náà nínú ọlọ́run tó ní wa arsalnaka linnasi rasula wa arsalnaka linnasi rasula ọlọ́run ní ara ẹ sí gbogbo àwọn èèyàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ẹ̀rí ní ìtúnìyẹn wípé anagba muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run náà sí gbogbo àgbáńlá ayé mi tó kìí ṣe ẹ̀sìn lárúbáwá ló mú wá kìí ṣe ẹ̀sìn àwọn èèyàn kan kìí lè ṣe àwọn èèyàn kan ọlọ́run náà sí ọlọ́run náà sí gbogbo àwọn ẹ̀dá ni ẹ̀rí nínú suratul Furqan ọlọ́ni tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil'alamina nadhira ọlọ́ni mímú ẹ̀rí ọlọ́run títóbi ẹ̀rí ọlọ́run nazzala al-furqana ala abdihi ó sọ al-furqan kalẹ̀ òun náà ni al-Qur'an fún ẹrú rẹ̀ ní Muhammad sallallahu alayhi wa liyakuna lil'alamina nadhira kó máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńláyé lil'alamina gbogbo àgbáńláyé tó wọ́n ní ibi tá a ti mú náà nìyẹn liyakuna lil'alamina nadhira kó máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńláyé tó yẹn túmọ̀ sí pé ọlọ́run bá lè fi ọlá rántí gbogbo àgbáńláyé ni bákan náà nínú sórò ní sóròtò jùmọ̀á ayé ilé kejì ọlọ́wọ́n bá ní huwa alladhi ba'atha fil ummiyina rasula minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma. sọ̀wọ́n sóra wọ̀nyí afáàmù wa yẹn làlámà ibn al rahimahullah láti ṣàlàyé wípé ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe àwọn lárúbáwá nìkan lọ́rọ̀ sí nínú hadith kan tí ń bẹnu pẹ̀lú olùbùkárì wọ́n ní anájì náà sọ yìí pé sallallahu alayhi wa sallam wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassatan ó ní anábì kọ̀ọ̀kan tẹ́lí tí wọ́n ti lọ yẹn ọlọ́wọ́n bá rán wọn sí àwọn ìjọ wọn ni wa bu'ithu ila an-nasi ṣùgbọ́n òun tó ọlọ́run rán òun sí gbogbo àwọn èèyàn ni gbogbo àwọn èèyàn tó ẹni tó pọ̀ jálẹ̀ tí kò tẹ̀lé àbí kò gba iṣẹ́ tí anábíwá Muhammad wa sallallahu alaihi wasallam tó wá ṣe nǹkan míì òun gangan ni rí yìí ni anábì sọ yìí pé yahudi ló o tó gbọ́ nípa mi tó mọ̀lá yóò mi kò wá nígbàgbọ́ sí mi kò nígbàgbọ́ sí mi ó ní ọmọ iná ní ọjọ́ àlùkí àwọn tó bá ilẹ̀ kú torí kí ni ìyáná òkáfíà torí pé gèfèrè ni ẹni ẹ so wọn ní súnmọ́ kọ́ra imam muslim rahimahullah adafana kutaiba bun sa'id adafana lais عن سعيد بن أبي سعيد عن أبي عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه àfáwà Abu Hurairah radiyallahu anhu ní ọgbà hadith yìí wá ó ní òjíṣẹ́ ọlọ́run sọ wípé sallallahu alayhi wa sallam ma minal anbiya min nabiyyin illa qad utiya minal ayat ma mithluhu amana alayhi al-bashar ó ní kò sí ànábì kan tó ti lọ nínú àwọn ànábì nínú àwọn òjíṣẹ́ tó ti lọ ilá kọ́ni orúkí aminal ayat àìkúndé ìṣòro wọn bá ti fún ní àwọn àmì tó jẹ́ wípé ó tó ibi táwọn àmì yẹn kéré dé ó tó fún gbogbo ọmọ èdè ènìyàn tó bá ti ń rí àmì yẹn tó sì mọ gbàgbọ́ kò sí ànábì kan tó ti wá tó ti lọ àti tó ní àmì kan tó jẹ́ wípé ó tó ọmọ èdè ènìyàn láti gbàgbọ́ bó ṣe ń gbọ́ àmì yẹn àbí ṣe ń rí wọ́n yìí nàmà kánà lẹ́bi òsì ìtù wáhayá ni àwọn àlọ́ ìlàyà orin tí wọ́n fún èmi wáhayó ni ọlọ́wọ́n bá alíkẹ́ ọláwó tó bá mi sọ̀rọ̀ ó sọ wá àyè kalẹ̀ sí mi fa arju an akuna aktharuhum tabi'an yawm al-qiyamah ó ní òun lérò wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n rán òun sí náà ni wọ́n tẹ̀lé òun tí wọ́n sì tẹ̀lé iṣẹ́ tọ́lọ́wọ́n bá alíkẹ́ láti gbólóhùn lọ́wọ́ eléyìí ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo àwọn anábì tí wọ́n ti lọ àwọn òjíṣẹ́ tí wọ́n ti lọ ọlọ́run ọba àlìkẹ́ra fún wọn ní àmì kan tàbí òní fún wa sí àwọn èèyàn wọn in tó kọ́mọ̀ láwùjọ yẹn lọ́lọ́run ó fi fún ànábì tó bá ran sí wọn lápèjúwe ànábì wa Musa alayhi salatu wa salam in tó wọ́pọ̀ lásìkò tiwọn náà ní sihiru magic idán pípa ó wọ́pọ̀ lásìkò ànábì Musa alayhi salatu wa salam. ló jẹ́ pé nígbà tó lọ́run rántí àwọn èèyàn rẹ̀ ọlọ́run rántí gbogbo ayé àwọn èèyàn rẹ̀ lọ́run rántí àwọn tó lọ́run rántí yẹn magicians ni wọ́n magic yẹn wọ́n fi ń ṣararindi láàrin wọn láàrin ara wọn bákan náà wọ́n fi ń yangàn láàrin ara wọn ni nǹkan yẹn tóbi kò fẹ́ sí ilé kan tí wọ́n ní ní ọmọ kan o àbí jù kò fẹ́ sí ilé náà bí màjíkì yẹn ṣe wá lágbára tó ó bá ṣe lágbára tó bẹ́ẹ̀ ni ilé yẹn ó ṣe lápọ́nlé tó láwùjọ tọ́lọ́n fi ran anabi musa alayhi salatu wa pẹ̀lú kíni <laughs> pẹ̀lú tó jọ sí wọn yẹn ṣùgbọ́n a ní pé títí ẹ̀ ní màjíkì ọlọ́run pè ní aya ẹ̀rí àmì òun ni kò mọ̀ jí àmì wípé ẹni tá a rántí yín òjíṣẹ́ ọlọ́run ni ẹni tá a rántí yín òjì sí ọlọ́run ni ọlọ́run ní pọ̀pá tó mú dání ẹ̀rẹ̀ mú sọ́yà sọ́lẹ̀ ló bá sọ pọ̀pá yẹn lẹ̀ ọlọ́run ní fàyídà ayé tó ń tàṣà pọ̀pá bá di ejò tó ń rìn subhanallah a sọ pé màjíkù onílé báyìí ọlọ́run ní àyà ni àmì ni o ẹ́ ìnúni yaka min àyà ti rọ̀bìnà kúbọ̀rọ̀ ọlọ́run pè ní àyà ọlọ́run pè ní pẹ́sẹ̀rọ̀ pé àmì àwọn ọlọ́wọ́n ọba ni o wọ́n mú mi àdáka ilẹ̀ àjànà àṣegà ọlọ́ni ti ọwọ́ rẹ̀ bọ abíyá rẹ̀ rẹ̀ mọ́sá gbà tó ti ọba abíyá tó ṣẹlẹ̀ takurut bayidọ́ mìíràn ìrìsù ìnira ọmú o kì í ṣe pé kankan ṣe o gbà tí ó yọ ọwọ́ yẹn ọwọ́ yẹn funfun gbòò ẹ̀rí ọlọ́ni ayatun ukhra àmì ìtúnìyẹn o àmì ni tọ́lọ́wọ́n bá lè kíra fún àwọn ànábì yẹn ní tí ó wọ́pọ̀ láwùjọ wọn ó fi ṣe àmì fún wọn èyí tí ó le ju ti àwọn ènìyàn tí wọ́n gbéra lọ tí ó le ju tiwọn lọ torí pé nígbà tí wọ́n padà dé ọ̀dọ̀ Fìràhùn lánàbí Musa ń ṣe wá àti fún Fìràhùn Fìràhùn owó pé kí ló ń sọ yìí magician ni ẹ òun ní àwọn magician tí wọ́n le ju ti tiẹ̀ lọ èyí tí ó fi gbára tí ó fi gbájú náà nìyẹn òun ní àwọn magician ó dẹ̀ kó àwọn àdìsíànsì ẹ̀jọ́ lóòótọ́ pé kí wọ́n fi agbága pẹ̀lú ànábì Mùsá àdìsíọ́láṣọ sọ̀rọ̀ wọ́n gbà tí gbogbo wọn ń ju nǹkan tí wọ́n ní tí wọ́n ń jù ú lẹ̀ èyí tó di pọ̀pọ̀ èyí tó di ejò èyí tó di gbá èyí tó di eku èyí tó di gbá tó dàwó ọlọ́run ní ìrẹ̀ Mùsá ọ̀yà ìwọ náà ju pọ̀pá rẹ̀ lẹ̀ bó ṣe ju pọ̀pá rẹ̀ lẹ̀ ọlọ́run sọ yìí pé pọ̀pá rẹ̀ ẹ́ alùpùpù máa yà àsìkò yìí ó bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo tí wọ́n fi jù ú lẹ̀ tó ń jọ wọ́n lójú ó gbé gbogbo ẹ̀mí lẹ́sàn náà ni tọ́lọ́wọ́n á fún ànábì yẹn ní tó ju ti àwọn èèyàn community rẹ̀ tí wọ́n ní tí ó jù ú lọ ó gbé gbogbo ẹ̀mí lẹ́sàn náà ẹ̀rú bá wọ àwọn magicians yẹn pé ah, eléyìí tún lé o owó ni wọ́n mú wáyé ó ní tóun wọ̀ kì í ṣe májèkó àmì látọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa so tabamu anabi wa Isa náà alayhi salatu wa salam ètò wọ́pọ̀ lásìkò bíi tiẹ̀ òun ni bíbù mẹ́sìn bí káwọn èèyàn tí wọ́n máa ṣe tí orí ń fọ́ ẹnìkan ní specialist lòun ó fún ní kinní kan torí ń fọ́ lọ inú oorun ó fún ó fún lóògùn inú oorun lọ àti oríṣiríṣi nǹkan ni wọ́n ń dánwò tó àwọn tí wọ́n bí ká fi pé àá ọmọ tó jẹ́ ká sọ pé bíi dókítọ̀ láàrin wa specialist ni olùwòsàn ni kìnnìkan ni so anabi isa alayhi salatu wa salam bàtó dáàrin wọn ọlọ́run fún ní nítorí gbogbo táwọn aráàlú ní ọlọ́run fún tí ọlọ́run fún ọlọ́run ní ẹni tí ó jẹ́ adẹ́tẹ̀ látòjúwe tí ó lè dìde ńlẹ̀ wọn ẹ̀rí ọlọ́run ní kí anabi musa alayhi salatu wa salam tí ó gbé dìde pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ gbẹ̀ndà Allah subhanahu wa ta'ala ẹni tí ó jẹ́ akọ́jú ó la ojú rẹ̀ pẹ̀lú yẹ̀ndà Allah kódà ó ṣe tó ju táwọn aráàlú tí wọ́n ní ó ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé Ànábì Isa alayhi salatu wa salam yóò yóò mú bí àmà àmà yóò fi móòdì ẹyẹ tó bá móòdì ẹyẹ yẹn tán á dẹ̀ tètè tàgbéyà púpọ̀ ẹyẹ ó dẹ̀ di ẹyẹ tó tọ́. yóò dẹ̀ di tó lẹ́mìí yóò ọlọ́run ní bí if ní pẹ̀lú àwọ̀ ọlọ́run ni o ẹ̀dì pẹ̀lú ìyọ̀ǹda àwọ̀ ọlọ́run ìfọ̀ tó ń tọ̀ wọn aráàlú lójú ọlọ́run fún ayíṣá ní tó ju tí wọ́n lọ fáwọn nǹkan yẹn àyà ni a gbọ́dọ̀ torí ẹ̀ ànábì yẹn di ọlọ́run ànábì yẹn ò torí ẹ̀ torí pé torí pé ó lajú afọ́jú torí pé ó jí kíní kàárọ̀ dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ gbogbo sanabi isa ṣe yẹn nínú alukur'an ọlọ́run ní bí izni bí izni òun ṣe pẹ̀lú ìyọ̀ǹda àwa ọlọ́run ni ẹ̀rí sẹ́lẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní máa min al-anbiya min nabiyyin illa qad utiya min al-ayat ó ní kò sí anábì kan tó ti lọ nínú gbogbo àwọn ànábì fún wọn ti lọ pátápátá àyàfi tó jẹ́ wípé ọlọ́run ọba àlefẹ́lá fún nínú àwọn àyà sínú àwọn àmì máa mi fìlúhu amana alayhi albashar tó jẹ́ wípé kò sí sẹ́yìn sẹ́yìn bá rí àmì yẹn ó gbọ́dọ̀ gbàgbọ́ ni tó bá ti rí ó gbọ́dọ̀ mọ gbàgbọ́ ni ṣùgbọ́n ẹni tí ò ní gbàgbọ́ ò sì ní gbàgbọ́ náà ẹ̀rí sẹ́yìn orí àmì tó clear tó clear gan tí kò sí kọ́nùkọ́ kò sí tàbí ṣùgbọ́n ká tún wá rẹ́ni tí ó máa dìnà nǹkan yẹn subhanallah sàrẹ́bí wa muhammad ní sallallahu alaihi wasallam wa inna ma kana alladhi utitu wahyan awha Allahu ilayya ó ní ọlọ́run bá àdìsẹ́ láwọn fún mi ní wáhàyè torí tọ́lọ́ wọn náà sí gbogbo àwọn èèyàn ni àtàwọn àlejò ẹ̀rí àtọ̀ wa ní ọ̀fẹ́ tó lọ pé kódà ó ń fiṣẹ́ fún àwọn àlejò ńlọ́gà bó ti ṣiṣẹ́ fún àwọn èèyàn bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ fún àwọn àdìjànà fa arju an akuna aktharuhum tabi'an yawm al-qiyamah olóhùn lérò wípé ọ̀gọ̀rọ̀ wọn ẹ̀rí òun tẹ̀lé òun ní ọjọ́ al-qiyamah eléyìí oúnjẹ gẹ́gẹ́ bí ìrántí fáwọn mùsùlùmí ìpè ọlọ́wọ́n àlìkẹ́ ọlá ó ṣàánú wa pẹ̀lú pé ó rà nàbí wa wa sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ ọjọ́ àlùkìyàmá ànábì ni màá fi yín yangàn níwájú ọlọ́run pẹ̀lú pípọ̀ yín torí kó wà náà àwọn ànábì ọlọ́run tó jáwé pé tó bá yọ báyìí lọ́ọ̀kan lọ́jọ́ àlùkìyàmá ẹ̀rí èèyàn mẹ́ta péré ló wà lẹ́yìn ẹ̀ ó wà náà àwọn ànábì ọlọ́run èèyàn mẹ́ta péré ni ó tẹ̀lé lọ́jọ́ àlùkìyàmá ó wà náà wà nábì ọlọ́run èèyàn méjì péré ní ó tẹ̀lé lọ́jọ́ kìyàmá nínú àwọn èèyàn rẹ̀ tágbà fún èèyàn méjì péré ló gbà fún ọjọ́ kìyàmá àwọn méjì yẹn náà ni ó kó lọ́dọ̀ ọlọ́run ànábì ni ó wà náà àwọn ànábì ọlọ́run fúnjẹ́ wípé èèyàn kan ṣoṣo ló gbà fún àwọn èèyàn rẹ̀ subhanallah ó ní fa inni mukafirun bikumul umama yawmal kìyàmá ó ní ẹ máa fẹ́yàwó tazawwaju alwaduda alwaluda ẹ fẹ́ obìnrin ẹ fẹ́ nífẹ̀ẹ́ sí ẹ fẹ́ obìnrin tó lè bímọ wọ́n fẹ́ obìnrin tí ò lè bímọ tó dẹ̀ sí mọ ọ̀rẹ́dì ó ní ẹ obìnrin alwaludi tó lè bímọ ó ní fa inni mukafirun bikumul umama yawmal qiyama ó ní púpọ̀ ẹ̀yin níjọ́ kìyàmà òun á fi yàn gàn ẹ̀rí ní ọjọ́ kìyàmà láàrin àwọn èèyàn pé á. Ah, àlùmọ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn náà ni wọ́n pọ̀ tó báyìí ṣùgbọ́n pípọ̀ wa yóò láǹfààní abájáde tó tún fájú sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala pípọ̀ wo láǹfààní abájáde fájú sẹ́lẹ̀ fún ọlọ́run pípọ̀ yẹn ò dẹ̀ ní wúlò téèyàn bá kọ̀ láti ju fájú sẹ́lẹ̀ fún ọlọ́run lẹ́nìí àwọn èèyàn ẹ̀sìn Islam secondary ni wọ́n ti ṣe kì ṣe primary ìgbésí ayé wọn kì í ṣe àkọ́kọ́ nítorí gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ ní alámọ̀rẹ́ mùsùlùmí ẹ̀sìn ni ẹ̀sìn yẹn ló gbọ́dọ̀ máa darí ìgbésí ayé rẹ̀ yẹn tó bá fẹ́ dáwọ́lé kó fi ẹ̀sìn wò ó wò tó o bá fi fojú ẹ̀sìn wò kí ló fẹ́ fi wò ó fúnra kẹ́hìn fẹ́ ṣe business ẹ yóò fojú ẹ̀sìn wò ǹjẹ́ halal ni business yẹn tó bá ti ń wò bẹ́ẹ̀ ó fi fojú ẹ̀sìn wò nìyẹn wọn kàn fojú pé ibi náà fẹ́ wá mo fẹ́ trend mo fẹ́ lówó mo fẹ́ lọ́rọ̀ mo fẹ́ kó mo fẹ́ ṣe kinní kan òní máìlì yóò mọ kẹsẹ̀ bọ́ gbogbo ní tó bá ti rí bẹ́ẹ̀ dẹ̀ ni tó bá ń ṣe bẹ́ẹ̀ eléyìí ò kì í ṣe ìwà mùsùlùmí gidi ẹni tó jupa jù sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ẹ̀sìn Islam òun náà ni yóò mọ̀ fi darí gbogbo àlámọ̀rí rẹ̀ gbogbo ìgbésí ayé rẹ̀ tá a bá ń ṣe báyìí àwùjọ wa ó tò wàláhì àwùjọ wa ó tò à ń pariwo olórí olórí olórí àwọn èèyàn fún ara wọn bó làwọn náà ṣe rí bá a bá ṣe rí bẹ́ẹ̀ ni olórí wa ó ṣe rí olórí tọ́lọ́wọ́n bá àdékí ọlá máa gbé lé lórí ó dìpẹ́ǹdì lórí bí àwọn èèyàn yẹn bá ṣe rí táwọn èèyàn bá jẹ́ ní eré tí wọ́n jẹ́ ní dáadáa ọlọ́run á gbé olórí dáadáa tí ó láàánú wọn lójú tí ó lè sin ọlọ́run látara wọn ọlọ́run á gbé lé wọn lórí táwọn èèyàn bá jẹ́ yẹn burúkú èèyàn sí èèyàn ọlọ́run á gbé olórí tí yóò mọ fìyà jẹ wọ́n yóò gbèlè wọn lórí ló ń jẹ́ pé ká tún àárín wa ṣe tó kálukú fúnra rẹ̀ ṣe ká tún àwùjọ wa ṣe eléyìí yóò ní ìlàpá irú olórí tí a ní àbí Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbóyò rẹ̀ sí wa kí sàkúrìjì fún wa tí ó fún wa ní ẹ̀sán dáadáa insha Allah adúró tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àti ọ̀sẹ̀ tó wájú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته